الذي أحيانا بعدما ماتنا وإليه النشور الحمد لله عدد خلقه الحمد لله رضا نفسه والحمد لله زنة عرشه والحمد لله مداد كلماته اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته تسواج لوري ترى وزال المعاد في هدي خير العباد الإمام ابن القيم عليه رحمة الله ترى علماوات يا مسي زاد المعاد وناني تسواج وموائد níbi tí adélànà òun náà ni àlàyé nípa omi mímu bí ó ń ṣẹlẹ̀ Muhammad alayhi salatu wa salam bó ṣe máa mú mi èyí tó ní ṣe pẹ̀lú ìṣesí tí máa ń wà òun náà ni lórí ìjòkó ó sì ṣe léwọ̀ kíyàn mú mi lórí ìdó èyí tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan àti ibi tí a lè gbé ka pẹ̀lú ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ pàápàá jùlọ ètò ìrìnlẹ̀ olùmọ̀ wa ń tẹ̀síwájú wípé wakana idha shariba nawala man ala yamini wa in kana man ala yasarihi akbar min olùmọ̀ wa ní bẹ́ẹ̀ ni tó ń ṣọlọ́run bá mú mi tán tó bá mú mi gbogbo ẹni tó bá wà lọ́wọ́ ọ̀tún ẹ̀ òun ni ó gbé èyí tó bá mú kò fún kódà bó jẹ́ pé ẹni tí ń bẹ ní apá àlàáfíà rẹ̀ ẹni tí ó dàgbà ẹbẹni tó tóbi ju ẹni tó wà lápá ọ̀tún rẹ̀ lọ kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí alákọ̀ọ́kọ́ òun náà ni pé òjíṣẹ́lá muhammadu aleyhi salatu wa salam àwọn sọ̀hábà wọn a máa jòwèrè kan mu amúkú rẹ̀ òun náà ni ibi tí ìtọ̀ oṣù ọlọ́run tó bá fi ẹnu kàn èyí pè ní so amúkú òjíṣẹ́ ńlá Muhammad aleyhisalatu wasala ẹ bá ṣe mà wípé gbogbo àwọn nǹkan tí ó bá jáde lára oúnṣẹ ọlọ́run tó jẹ́ nǹkan mímọ́ àwọn nǹkan yìí ó lẹ́tọ̀ọ́ kéèyàn wá àlùbáríkà látara ẹ̀ gẹ́gẹ́ bí ìtọ́ ìtọ̀ oṣù amma Muhammad salawatullahi wa salamu alayhi gẹ́gẹ́ bí irun irun orí ẹ̀ àbí irun tí ọba jáde látara ẹ̀ bẹ́ẹ̀ náà ni oògùn rẹ̀ tó bá ti jẹ́ pé nǹkan mímọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni omi tí ó bá fi sàlùwàlá tó bá ṣe pé ó sàlùwàlá sínú igbá gbogbo àwọn nǹkan yìí òun ló ṣẹlẹ̀ tó ṣe pé tó bá sálọ alátán àwọn sàhábà níbi ìṣúṣẹ àbí kápẹ ní ìgbà tó bá fi sálọ àlá wọn ò ní jálọ àlá yẹn ó wéètì ẹni tí ó fi para ẹni tí ó fi ṣe àlàyé ti lọ lórí eléyìí wípé anabi sallallahu alayhi wa sallam òun nìkan ni irú eléyìí ń bẹ fún kò sí fún ẹ̀dá mi torí ẹ̀ ṣáà tí ọlọ́run ọba sa òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam omi tó bá kára nábì àbí àwọn nǹkan mímọ́ tó bá jáde lára ẹ̀ gẹ́gẹ́ bí irun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn a máa fi ṣèwòsàn wọn a máa fi wá orí lọ́dọ̀ olúwa eléyìí òun ní àwọn sọ̀hábà wọn máa ń jó wèrè bóyá nábì mu lábẹ́ẹ̀ni bóyá milk àbó mu omi wọn kálukú ọ̀fẹ́ kó jẹ́ pé amúkú yìí káwọn ó mú nínú àṣà nábì wa ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá wù kó àwọn èèyàn sì máa ń gba nǹkan wọ̀nyí bá ṣe bá ṣe tóbi sí bá ṣe tóbi sí níwájú ànábì àbí ní inú ẹ̀sìn tó ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńjọ́ kan lábáwá labawa tó wá látòkò ẹ̀rí wọ́n pè lábáwá òkò al-A'rabi òun ló jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ànábì Abubakar òun bẹ̀ ní wọ́n ní Sahih Muslim Abubakar ń bẹ lápá àlàáfíà lábáwá yìí wọ́n fún ànábì wọ́n gbé omi wọ́n gbé wàrà wàrà yẹn. bíi méèkì wọ́n kàn fún mi méèkì ẹ̀ díẹ̀ wọ́n wá gbé fún ṣẹlá Muhammad alayhi salatu wa sallam anabi ti wá mu tí tó mu tó fẹ́ mu bẹ́ẹ̀ wọ́n wá wò pé Abubakar ní bẹ̀rẹ̀ lápá àlàáfíà yìí lábáwá ní abọ́ oko jọ́sìn yẹn wọ́n wá ń tọ́ àlùyẹ̀mí àlùyọ́mùnà àlùyọ́mùnà àlùyọ́mùnà àlùyọ́mùnà tó o bá ṣe wù kọ́ jẹ́ apá ọ̀tún náà ní a sì bẹ̀rẹ̀ kọ́dà kó jẹ́ pé Abubakar ó wà lápá àlàáfíà torí pé the next person tó yẹ kó tún mú mi yẹn òun náà Abubakar ṣùgbọ́n náà yóò wá ní àtọ́ nígbà tó ti jẹ́ pé ẹni tó wà lápá ọ̀tún yìí òun náà ni yóò gbà eléyìí kọ́dà nígbà míì bójọ́ mèéké ló bá sá wà lápá ọ̀tún nínú àwọn ẹ̀kọ́ tá a ni pé ọlá tí ń bẹ fún ọ̀tún ju apá òsì lọ eléyìí náà ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gbogbo nǹkan tó bá ti jẹ́ miami àwọn nǹkan tó bá ti jápá ọ̀tún ó ní ọlá kódà tó fi dé àwọn oríkèéríkèé ara wa ẹ wo ọwọ́ ọ̀tún yóò jíbuhu àtẹ̀yẹ́mùn gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan ọ̀tún ọ̀tún ìwù ànábì púpọ̀ sọlọ́wọ́sọlá ọ̀sọ́lámù àlẹ́ gẹ́gẹ́ bí ìyàwó Aisha bó sì gbàdísì wa kọ́dà bí ó wẹ̀ kọ́dà bí ó yarun kọ́dà bí ó ṣerun bó bá fẹ́ ṣerun bí yẹn bá fẹ́ báàbù ànábì kọ̀kọ́ yóò kọ́kọ́ gbé eh, apá ọ̀tún fún wa náà ká báàbù ẹ̀ yóò bá wọṣọ apá ọ̀tún ni ọkọ̀ọ̀kọ́ wọ̀ àyàfi tó bá ṣe pé nǹkan tàkálí ọ̀fẹ́ bọ̀ nǹkan lẹ̀ òun ní bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ òsì bá fẹ́ bọ́ bàtà tó bá fẹ́ wọ tọ́ílẹ̀tì tó bá fẹ́ ṣe bí ẹ̀ bá fẹ́ mára kùnbì kan bọ̀ kó fẹ́ ṣe nǹkan ọ̀ṣọ́ apọ̀ ọ̀tún ni ní ti bẹ̀rẹ̀ eléyìí ń túmọ̀ sí pé ọlá ń bẹ fún ọ̀tún ju òsì lọ eléyìí òun náà ni àwọn àlàyé tí ó wà lábẹ́ nǹkan jíjẹ àti nǹkan mímu níbàámu pẹ̀lú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam àkòrí tí ó kàn òun náà ni àkòrí tuntun faslun fi hadiyihi fi nikah wa mu'asharatihi sallallahu alayhi wa sallam ahla àkòrí tó fẹ́ sàlàyé ìlànà nabi sallallahu alayhi wa sallam ibi tó ní ṣe pẹ̀lú ìyàwó ṣíṣe nìka obìnrin fífẹ́ nìka òyìgì ṣíṣo àti wọn mu'asharatu sallallahu alaihi wasallam ahla àti bó lànàbí ṣe bá wọn ara ilé rẹ̀ lò bó ní bá wọn ìyàwó rẹ̀ lò bó lànàbí kan ṣe ń lè bó nílé oṣù ọlọ́wọ́n ọba rí ìdílé ẹ̀ eléyìí òun náà ní àkórí tí olùmọ́wà tó tún fẹ́ ká mọ̀ فواني صحح عنه صلى الله عليه وسلم من حديث من حديث أنس رضي الله عنه أنه صلى الله عليه وسلم قال حبب إلي من دنياكم النساء والطيب وجعلت كرة عيني في الصلاة إن شاء الله تعالى على عيني فأقولي yóò máa di ìgbà míì pàápàá jùlọ àkòrí tí a fẹ́ fara yìí nítorí ní ṣe pẹ̀lú ẹnìká nítorí ní ṣe pẹ̀lú òyìgì ìyàwó fífẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkọ̀kọ̀rin lẹ̀ náà ọlọ́run ó níyàwó kẹ́ bá ṣe sọ abara èèyàn ní kò sí ànábì kan nínú àwọn ànábì tó síwájú tí ò níyàwó kò sí èyí tí kò ní aráalé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pápá jùlọ nígbà táwọn kékeré sàfẹ́ máa fi bú ànábì pé àti wọn náà jẹ́ níyàwó ìwọ náà kò tó di pé ọlọ́wọ́n bá sọ ayé àkálẹ̀ nínú alukur'an kò sẹ́nìkan nínú àwọn ànábì ọlọ́wọ́n ọba tó síwájú bí kò ṣe pé wọ́n bí wọ́n níyàwó wọn lọ́mọ èyí wọ́n ṣe ìjà nẹ́bí ò túmọ̀ sí pé kéèyàn máa ní ìyàwó kó sì máa ní aráalé àti àti ọmọ bíbí pẹ̀lú yọ̀ǹda Allah àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìyàwó ṣíṣe àti àwọn ìbára lílò bíbá ìní àti gbéra bí idhnillahi ta'ala naktafi bihadha.